ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه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 وكل بدعة ضلالة وكل الضلالة هي في النار نعوذ بالله سبحانه وتعالى من النار ونسأله الجنة وما قرب إليها من قول أو عمل فيا عباد الله الفضلاء السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته

bọ̀ọ̀lìmọ̀ wá ní. Ẹnìkọ̀ọ̀dẹ̀ ní fi máa dúpẹ́ lẹ̀ àfikúnjẹ́ lápò sí èèyàn. Wà máa ń ní àrọ́dà màzíjà ní kọ́ìrì wà ní àmì. Gbìyàn tó bá ń fẹ́ kọ́lọ̀ ń jẹ́ sí náà. fẹ́ pọ̀ ní àmì.

ogun ló ń jà wọn lórílẹ̀-èdè bòmí. wà á máa ní àrọ́ ọ̀dà zìyà dalẹ̀ fẹ́rẹ̀ wà ní ọ̀nì. ilẹ̀ ló ń ya lórílẹ̀-èdè bòmí. wà á máa ní àrọ́. Ọ̀dà Màzídà ní Fọ́yìrì wà ní Hassan. Orílẹ̀-èdè Bòmí lọ́dọ̀ ti tí wọ́n gbogbo ẹ̀ ń gbóná burúkú burúkú ní báyìí. Wọ́n mọ̀ ní àrọ́dà Màzídà ní Fọ́yìrì wà ní Fọ́kùn ní. Àwọn mí lọ́dọ̀ ti tí wọ́n gbogbo ẹ̀ tútù tí wọ́n gbádùn ara wọn. Wọ́n mọ̀ ní àrọ́dà Màzídà. Àkọ̀pọ̀ ni tí wọ́n ń wọ̀ sọ́rùn. Wọ́n mọ̀ ni ìwà pọ̀ ní اليوم الحمد لله نقول في كل حال الحمد لله Àtọ̀rọ̀ àlékún ọlá ọlọ́run fún àrẹ́bà Muhammad sallallahu alaihi wasallam. Bákanáà mọ́ kí àwọn bàbá wa imam lórí kalẹ̀. Àdọ́lọ́wọ̀n bá kọlọ̀ kó jẹ ọkọlọ̀ jẹ́ rí pẹ̀lú rí dáadáa. Àmín. Wọ́n fi kíkẹ́ tí wọ́n fi kí àwọn bàbá wa tí wọ́n jẹ́ baálẹ̀ ẹ má bínú pé mo gbé kíkì mi imam ń ta gbọ́júbá lẹ́nu yínà ní pé àfà ní bàbá ọba kamalul ilmi la bil manasibi ń tọ́lọ ń dẹ̀túrí ẹ̀dá wa sáyé náà ní káwá sí àtọ́bá àti baálẹ̀ àti gbogbo òjò lápapọ̀ gbogbo yínà máa ń ilmi la bil manasibi wọ́n náà ló fa tí mo fi gbé ní mo ṣe gbé bàbá. Àrò ti bẹ̀rẹ̀ sí àrẹ̀lẹ̀lẹ̀ àìlèmí àfínà límàrà ti bí ìrọ̀. Ó wá dùn láti rí ẹ̀yin gẹ́gẹ́ bí báálẹ̀ ti ń sin lọ. Àrò ti bá tún àrẹ̀lẹ̀lẹ̀ àìlèmí àfínà límàrà ti bí. Ọkójọ ọkọlọ má jẹ padà dìdàkudà láíláí. Àmínà. Ọkẹ́ bàbá wa, bákanáà wọn kí ẹ̀yin màmá wa. Wà mẹ́lẹ̀ mọ́rí ò ilá àìfún yẹ́ jẹ́ ìlú ọgbọ́nsàgún. Eléyìí torí àsìkò wa Sheikh Abdul Wasiu. Ẹ̀yà fún mọ́ àsìkò yẹn ti kéré gan-an. Àwọn náà ti ń retí pé kò tó lè pàdé bí, ṣùgbọ́n gbàtà máa fi rí pé àgbọ́pẹ̀ títí títí. àwọn àríkọ́ àtúndébí náà rí pé kọ́lá etu tẹ̀ tó rò pé àbá tún ti pẹ́ ni ṣùgbọ́n ní pé ètò náà tí kàn wá ìṣẹ̀lẹ̀ ní ká wá sọ̀rọ̀ lórí ẹ̀ tọ́pìkì tí ó máa gbàtìkù gan ẹmẹ̀wàá máa ń tẹ́ pláàni orí náà kún gbéṣẹ́ kíta rọ́wẹ́ ẹyẹ́rọ ń gbá ẹni pé tàbá ti ká tún kàn sínú tàbí máa tún ọ tó bá jẹ́ bẹ́ẹ̀ náà bá ní anábìtì ní jíọ̀n láfílẹ̀ àrídò kó ló ha masjida wa tuhura ọ̀nà ọlọ́run ti ṣe gbogbo ilẹ̀ débi tá ti lè sin lọ́run ibi tó mọ́ ni akọ̀kọ́ tẹ́ǹtà ti ṣe àkúrò adẹ́bẹ̀rẹ̀ sí kírun lọ ọlọ́run fi léyẹn kí àwọn mùsùlùmí kò síbi business ẹni bẹ́ẹ̀rì a wá rí pé tàǹpẹ̀ ní bísínẹ́sì yìí tàǹpẹ̀ lówó ṣíṣe yìí ìwúrí ńlá ló jẹ́ fún àwọn mùsùlùmí ní islam wa pé tọ́pìkì wọ gan ni wọ́n dálẹ̀ ní islam tààrọ ọ̀rọ̀ sọ lórí ẹ̀ kò sí kò sí nǹkan náà eléyẹ ni ó jẹ́ lára ń tàà fi jù wọ́n lọ láyé tàà fi máa sọ pé ajíṣẹ́ bí mùsùlùmí láàárín mùsùlùmí ò kí í ṣe bí bàbá ẹnikẹ́ni ẹlẹ́mí fi yọ́rọ̀ yẹn padà pàtà gbọ́dúngbà kan pé ajíṣe bí ọ̀yọ́ láàrin mi ní ọ̀yọ́ kò náà máa kọ bí ìlú mi ń عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء ọlọ́run sọ alùkùránì kalẹ̀ fún rẹ̀ annabi sallallahu alaihi wasallam láti yá ó lè jẹun

èyí tí nǹkan kan bá pakasọ mẹ́yìn lọ́wọ́ ẹ̀yẹ tí a bèèrè lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn ẹ̀bèèrè dájọ́ nǹkan yẹn ẹ̀rí pé tọ́bá wọ́n alùkùránì tọ́bọ̀ ní hadith anábi sallallahu alaihi wasallam gbogbo tó rújú tó dàrú tó ń dáyé láàmú yẹn ẹ̀kàrí pé solution ẹwà nínú alùkùránì nírọ̀rùn ọ̀rọ̀ wọ́ta wá tán bílọ̀ e ní ẹ̀nà ẹjá gbé látòkè ọlọ́wọ́ bá ní wà hallallahu al-bay'a wa harrama ar-riba wà hallallahu al-bay'a wa harrama ar-riba pẹ́ táwọn èèyàn ká ti ń ṣàkàwé ohun tí ò jọra wọn nǹkan méjì tó yàtọ̀ síra wọn wọ́n fẹ́ máa dápọ̀ mọ́ra wọn aláwọ̀ anẹ́kànábì sọ fún ọ dìde sọ́yà kalẹ̀ àwọn kan rò pé òwò táà ń ṣe yìí àti owó èlé ọrọ̀ pé kan náà nìtẹ̀ náà lájọ́ ń ẹni tó yá ni ní 20,000 naira tó fi 22,000 ṣe bó jèrè ni bẹ́ẹ̀ náà ẹni tó 20,000 naira tó ta 22,000 ṣe bó náà jèrè ni ọlọ́ọ̀bá nítorí pé àwọn èèyàn kan lẹ́nu wọn lọ́ọ̀ nínú òròrí wọn wọ́n lò nínú bíò tí wọn bí annahum qalu wọ́n sọ pé innamal bay'u mithlu riba owó táà ń ṣe yìí náà bíò tí wọ́n nìyẹn wọ́n ní bí rìbá náà ló ṣe rí kankaná náà ló wé wa ahalla Allahu al-bay'a wa وحل الله البيع وحرم الربا àwọn àtìtì mú kí ní ìní kọmọ ń kó bó bá ṣe ń sọ iná lábá máa mọ́ àwọn nǹkan ní ìta ti fẹ́ sọ lẹ́yìn wá síwájú ẹ̀ẹ̀kọ́ yi ìlà ti mọ̀ wípé kí ni ìdájọ́ al-bay'u ìdájọ́ rẹ̀ ni pé al ni ni pẹ̀lú tọ́nà bá fẹ́ pé wà hálàláwò lè bẹ́ hálàláwò lè bẹ́ ọmọ mi a ṣe kátàkárà ká ṣòwò ká jèrè a ṣe ní halali bí wà harama rìbá ṣe rìbá ní haram gbogbo ana kúkú gbọ́ halali haram ọlọ́nà wá ṣe owó èlé àbí káyá ni ní nǹkan pèlé káyá ni lágbọ́dọ̀ rẹ̀ tó kọ́ haram lélé ó ti dèlé ọlọ́nà ó ṣe yẹ ní haram so pẹ̀lú ìta agbá iní ìsìn àti wà pé ta fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lónìí halali ni ibá ń tàkọ̀ bùkátà láti yọ kúrò nínú ni tí ó bá fẹ́ lọ́pọ̀ mọ́ haram ilé tó bá fẹ́ lọ́pọ̀ mọ́ èèwọ̀ torí ẹ̀ lónìí kágbé láti ibi shurutul bay' àwọn tó jẹ́ májẹ̀mú òwò ṣíṣe òwò tá à ń tó yẹ́ pé àwọn májẹ̀mú yẹn tí ò bá ti pé sára ń tà ń pè lówó kò lè jẹ́ òwò tọ́lọ̀wọ́n bá yọ́nú sí bákanáà tàbá tí ń kúrò ń bí ṣòro ti bèèrè ṣe kàlùfíwáṣí àwọn bọ́ síbi àwọn ẹ̀kọ́ ilé tọ́rọ̀ máa wò ilé ìtafẹ́ ṣe ìwọ̀nbá tọ́lọ̀ bá ní kárí mú bẹ́ẹ̀ ṣòro pọ̀ sí ṣẹ́tù ìbẹ̀yàn ìwà ìṣẹ̀rọ ìfọ́bẹ̀ ọlọ́run fún ọmọ wa tó kà Al-Kùránì nílẹ̀ kan lẹ́kùn ẹ̀mí gígùn àtàláfíà ara kan kọmọ́ ṣàbáwá ṣe fún àwọn ọmọ náà ọlọ́njọ́ àtàwọn tiwa gbogbo ọlọ́njọ́ ti wà lọ ní kò pẹ́ kò pẹ́ àwọn náà bí sáà tiwa làwọn báwa náà ṣe jẹ́ ọlá fáwọn bàbá wa táwa wá ń jẹ́ ìnílọ́wọ́lọ́wọ́ kọ́nà ṣàwọn náà lọ́mọ ọdí bákaná wọn kí rọ́ ìlú wa wọn wù lórí púpọ̀ kọlọmbà ṣàlékún ìmọ̀ àti dáadáa tí wọ́n náà ẹjá sáré gbọ́ àsìkò ní òjẹ́ náàfàdà àti kí gbogbo àwọn tó tún kò sí kíkí tó ṣe má bínú náà شروط صحة البيع أن تتوفر عدة صفات في المتعاقدين àwọn májẹ̀mú ta fẹ́ sọ yìí ó gbọ́dọ̀ pèsára òǹtajà àtúnrajà torípé ń tàà ń pè lówó transaction kan ni tó máa wáyé láàárín àwọn méjì ẹni tó fẹ́ tà àtẹni tó fẹ́ rà ìtàn bàbá ánà sọ pé kò gbà kò dìjà tààlẹ̀ tó fẹ́ sọ pé mo tà ẹni tó fẹ́ tajà ní mo rà mo gbà láti rà ẹni tó fẹ́ rajà ní Wẹ̀lẹ̀ ọ̀rán kí ló rú? A kí máa ra nǹkan lọ́wọ́ ọmọ tí ò jí ìdá nǹkan mọ̀, bàbá rẹ̀ kó wá fi lélẹ̀, ẹwà lọ mọ́ ọmọ yẹn mọ́lẹ̀ lẹ́wà ara ilé bàbá rẹ̀ lọ́wọ́ ẹ̀, ilé tó wọ́ ti 50 million lẹ́wà ara ní 2 million lẹ́wà lọ ṣẹ́ owó rẹpẹtẹ jọ 200 200 200 ó wá kú ìnáwà

àfi kó yẹ pẹ́ nìkan òun ló tàá fún wa on his behalf káwà lọ bẹ́ẹ̀ sáré pé nǹkan ṣe lákàyẹ̀ kó wájẹ́gbà náà wá lọ mú kàìlá wá tẹ̀ kàìsínú rí tàwà kó fún pé ṣùgbọ́n ṣàtìgbà pé ti sálẹ́ ní ìfún ni lọ́nà ní bẹ́ẹ̀ ni àwa aráṣọ fún àwa kó gbẹ̀ fún rárá ta nǹkan fún òun náà káwà gba owó lọ́wọ́ ẹ̀ láti rí pọ́pọ́ yàwọn kan fún lówó àwà gbówó lọ́wọ́ àwà ta fún Islam tí ó fara mọ́ ṣe kàlùwá sí tàná ẹ̀yàkùnmùlá wà rọ ìṣídò bákanáà ẹni tó fẹ́ ta nǹkan fún ni ó gbọ́dọ̀ jẹ́ni tí ó lóye tó fẹ́ tà àti tó fẹ́ rà bẹ́ẹ̀rẹ̀ tó fẹ́ rà ó gbọ́dọ̀ jẹun tó wà ní kápá ẹ̀lú tó fẹ́ tàbùn ni wọ́n náà gbọ́dọ̀ jẹ́ pé tí wọ́n náà lá asẹ́sì sí ni tó fẹ́ rà ẹlẹ́jà àwọn májẹ̀mú wọ́n mi nínú àwọn májẹ̀mú yìí ayé mílíkì alìmúta kìdá nílẹ̀ máa kùdà àlẹ́yìí Wọ́n tó fẹ́ jọ tàfúnra wọn gbọ́dọ̀ jẹ́ ohun tá a lè rí báyìí. Fàláyà sí ṣùlélé báyìí ayẹ́bí ọ̀ṣẹ́ yìí aláyẹmúlẹ̀ kò hó. Sọ fún ọ̀yàn kó ta ohun tí ò sí nǹkan tí ò sí ní abẹ́ ìkápá rẹ̀. Kó wá lóun ta. Wọ́kọ́ lọ ní àbíkò tí ẹ̀ kò sí láàrọwọ́ tú ẹ. Wọ́n sọ pé nǹkan ṣẹlẹ̀ ní pé sórí ilẹ̀ kan wà, ilẹ̀ wà ní ibi abẹ́ bíríjì almọ́ṣárì yẹn. ṣe ti yẹ ẹ̀hẹ́n wà rí pé wọ́n fi rin káàfù bẹ̀ báyìí mú ta ibẹ̀ fún ẹ ṣe wọ́n lọ ni ó yá bọ̀ ń bẹ̀ wá lọ wọ́n kò dúró káwà gbé kámẹ́rà tí ẹ tó bá jẹ́ wọ́n lóní ilẹ̀ lélẹ̀ yẹn ومن الشروط بكنا لنا مجمنا أن يكون عليه من الأمور المباح الانتفاع بها sọ àwọn ẹyẹ tó ń yẹn.

ó gbọ́dọ̀ jẹun tó ṣàǹfàní bí ilé ti sí mọ́tò fàláyé sí ṣùgbé ìrùmà lànà fún àfin ọ̀pọ̀kátà ń tí ọ̀dẹ̀ ṣàǹfàní fún wàláyé jù ṣùgbé ìrùmà haramallahu ta'ala nínú àmájọmí ẹni pé wọ̀dẹ̀kátà ń tọ́lọ́ ń pè ní haram kálẹ̀ tó bẹ́ẹ̀ náà níbi ajá ṣẹ́rí gbogbo tọ́lọ̀ bá ti pè ní haram idha harama Allahu shay'an harama zamanahu bá ti pè ní haram owó orí nǹkan iná ti di haram lápẹẹrẹ báyìí èèyàn lónìí èèyàn dẹ̀ wá rí pé ajá fi ń Ah, ojú wá gbọ́ pé kí lòun kí ni kí lòun fi ajá ṣe láì fi dẹ̀dẹ̀ torí pé masala ní ìdílé yẹn ó wá ní òun máa ní rárá ò nílè ta wáyà lọ fáwọn tó fi ń dẹ̀dẹ̀ irú ẹlẹ́dẹ̀ ẹni tó wáyà lọ kan ni lápẹẹrẹ ọlọ́run ṣe lé fún okó àwọn èèyàn wá fún ẹni lọ́nà wá pákéjì ọtí ẹlẹ́rìndòdò tó mú ọmọrúkú wọ́n ní bọ́tù kan 7,000 naira ní ló wá fún ẹni bọ́tù mẹ́rin wá ní à ah, owó lẹ́ni yí fún mi ò à ò nílé sáà kọ́dà ò nílé ni wà dánù náà ni ìsìláàmù nìyẹn àfi tó bá nígbàgbọ́ pé tọ́lọ̀ fẹ́ fún ẹláì ni wà ní mú tí kìí ṣe tí ò lè

ó gbọ́dọ̀ kó ìnira bẹ́ni tó fẹ́ tà nǹkan fún. Níta bá bìlì bí i. Látara kó fẹ́ tà nǹkan fún àbúfẹ́ ra nǹkan lọ́wọ́. Ọmọ fẹ́lá ọ̀hún. Lápẹẹrẹ. Láyú mú kí ló lè lè bá ayẹ̀bí àti tún àtàkùn bá ṣì mìíràn sa òbí wáyẹ̀ tí ó kó lè bá kí. Bí kéèyàn àpàrítà lè mú wá níbi ikú ta mọ́tò fún èèyàn. nínú aginjù igbó kan tó jì ká mákàrí tó lè sáré yé wá kò wá sépo nínú mọ́tò yẹn ó wá ní sáàtì ẹ̀ṣọ́rí kó ṣiṣẹ́ bọ̀dí ó tó wà ń bẹ̀ ni pé mo ti ta fún ẹ̀ o ọ̀tùkò sépo nínú ẹ̀ tí wà fi gbé jáde sí títì o bóyá kò pa ọ̀yàn kọ́ máa bẹ́ẹ̀ tí ọmọ ẹ̀ tí ó tó kẹ́ni sínú ìnira má kọ́ ẹni tó fẹ́ tàn kan

عدم الغرر والمراد بذلك الغرر في الوصف كيدي الإنسان بقرة على أنها حلوب ثم يكتشف للمشتري بعد شرائها أنها ليست كذلك. Bí kí ìtàpẹ̀ ni bí ọ̀nà gárọ̀ rẹ̀

àbí akọni màálù yìí ah nǹkan tí mo dẹ̀rí lára ẹ̀rí tó yẹ kí ẹ̀rá ah, wọ́n ni ti gbá mi àbí o pé ẹran fún ní akọ ẹran ó dẹ̀rí pé akọni lójúrò tọ́ ṣùgbọ́n ti tẹ́lọ́dà kò lè gùn mọ́

ilé ilé ìsìn ṣẹ̀rẹ́ ìsìlámù òfẹ́ pẹ̀lú pàjá nǹkan orú mọ́ni lójú àti gbọ́wó lọ́wọ́ ẹni ìwọ̀lé lẹ́rùn wa nínú àwájẹ̀mọ́ náà èyí tí fà ń wó lè kíra أي ألا يكون هناك ما يجبر البائع أو المشتري على إتمام عقد البيع ó gbọ́dọ̀ ṣe ìkìrọ̀wẹ̀ ní tó fẹ́ tajà fún jẹ́ ń pa dìgbà tó fọ́ọ̀sì ẹ̀rajà kíníyàn tẹ́lọ́run sábẹ̀rẹ̀ sí dọ́nú mísílù sáhádì ibi bèèlè pàtílì bí i bí wọ́n bẹ̀rẹ̀ tó bá ah, òdẹ́ra kíníyàn sọ́ra ah, nínú ò láìkẹ̀ tó bá fi lè rákò ṣó mísì mọ́lẹ̀ ní kí wọ́n ṣe ẹlẹ́ṣẹ́ kílẹ̀ tó ń ṣú àwẹ́ dọ́rin bí i wọ́lẹ̀ ní máa sáàkì ẹlẹ́ni ṣe ọ̀gá ẹni mo jẹ́ ń bí wọ́lùgbọ́nà sọ ọmọ́tọ̀ ìfún mo fẹ́ ta fún ẹni àwọn ẹlòmí àmà mọ́mọ̀ jẹni nípa tọ́rọfẹ́ mẹ́kì ó lára ọmọṣẹ́ wọn tọ́rọfẹ́ mẹ́kì ó lára ẹni tí ó wà ní sàdẹ̀ sí wọn táwọn wà lókè sí àwọn jẹ ń deruba ọmọ wa dẹ́rù bá pé àfikóra àfikóra wọ́dẹ̀ yọnú láti ra nǹkan yẹn wà ìnàmà lèbèrú an sọ̀rọ̀ ọ̀dí ìṣọ́lá bá ní tàà ń pè ní pé mo tàn fún ẹmọ́ rà lọ́wọ́ ẹ̀ o ní kájọ yọnú sí transaction yẹn ń bùkátà sí kíyàn yọnú sí tó fẹ́ rà àti tó fẹ́ tà fi gbígbọ̀n ìdẹ́rùbà

ọ̀tí gbé fúnṣẹ́ lọ ilẹ̀ náà kọ̀kan mí ṣùgbọ́n ṣùkan péré ni wọ́n fi ta fún ẹ bá mi dá aṣọ yí padà lẹ́yìn oṣù kan rárá yíyá yàtọ̀ sí títà yàtọ̀ wà láàárín mo yá ẹ àti mo tà á fún ẹ tó bá ti mú gbólóhùn tààdá ní ẹnìyàn ló mo ta mọ́tò yìí fún ẹ ṣùgbọ́n tó bá ti di ẹ̀yìn rọmọdọ́nù bá mi gbé nǹkan mi wá padà o èlò lẹ́bẹ̀ẹ́ta 7.5 million ní ní 10 million ní lo ló lẹ́wà bẹ́sà 7.5 kí ewa ni títí di bàbá yìí ẹ̀ẹ́dẹ̀ Ramadan ní ara ò irú kátàkárà bẹ́ẹ̀ kò tọ́ shari'a ṣẹ̀ríà ẹjẹ́ wá bèèrè bèèrè tí aba wa ti eventually wà rà lọ́wọ́ ẹniyẹn torí pé bọ́yọ̀ wọn gbọ̀dájọ́ yẹn kò yí ọ̀rọ̀ yẹn dàrú mọ́ lójú kò tí ẹ̀bẹ́ yóò rò pé ni àbí nǹkan míì ó ti sanwó ara ò kò ní gbé mọ́tò wà lẹ́yìn Ramadan torí pé ó tà ló sọ fún tó dẹ̀wà nínú agreement tó sáì ní pé mo tàá anábì sọ̀rọ̀ sọ̀rọ̀ ní kullu shartin laysa fi kitabillahi fahuwa wọ́n ní gbogbo májẹ̀mú táwọn èèyàn bá ṣe lẹ́yìn títà rírà tó ṣẹlẹ̀ láàárín ara wọn ó wá tún gbé májẹ̀mú kan kalẹ̀ lẹ́yìn eléyẹn fún ẹ ṣùgbọ́n kò lú kan kò bá mi gbé nǹkan mi padà alábi ni bá rílò ó ní gbogbo májẹ̀mú yẹn ó wà invalid ẹni dáhùn ọ̀rọ̀ lásán nìyẹn wà lórí ẹ̀nà rẹpẹtẹ àti àwọn àwọn àwọn الأرض نعم انتفاء لجهالة في البيع شريع àgbọ́dọ̀ rí pé ń tẹ́yàn fẹ́ rà àgbọ́dọ̀ rí pé nǹkan yẹn jẹun tẹ́ni tó fẹ́ rà ó jẹun tó òun náà mọ̀ tó wà nínú ẹ̀ yàní ìdálẹ́gà ayẹ́kùnà ṣe olèmọ̀ bí ọmọ bí nǹkan tí ènìyàn fẹ́ tà ẹni tó fẹ́ tà gbọ́dọ̀ mọ̀ ẹni tó fẹ́ ránà gbọ́dọ̀ mọ̀ kò gbọ́dọ̀ já sí pé wọ́n jì kankan sínú lẹ́lọ́n ọwá fún àti gift o mọ́ tó wà ń bẹ̀ ọkọ̀ wá ní dàrẹ́tọ̀ ló fún mi níbi iṣẹ́ dàrẹ́tọ̀ wà dẹ̀ ní wọ́n láwọ́ gan pọ̀tí mi ò fẹ́ já kíní yẹn bọ̀ tó dà pọ́n ní gìlówà nínú ẹ̀ṣà pọ̀tí mi fẹ́ já ó dà pọ́n ní gìlówà nínú ẹ̀ mú fẹ́ tà ní elóní àtiwọ́ tó fẹ́ tà àtẹni tó fẹ́ ra ẹ̀jọmọ́ tó jẹ́ ṣẹ̀dá ìsáàmù òfin nìyẹn. wà á yẹ kú na sọmúnù máa lù mà ní àìsàn. bákan náà tàbí bá tí wá jẹ́ pé ń tẹ̀ẹ̀tẹ̀ tí wá mọ̀ a gbọ́dọ̀ mọ èlò ni mo ta òbò ta mo ti ta fún ìyẹn fún ẹ èlò ni àti ṣáàṣì máa lọ lò mo ti ta fún ẹ náà ni ẹ̀ tó bá ti rú adẹ̀mà sọ́rọ̀ ìdíẹ̀díẹ̀

ṣùgbọ́n mo bẹ́ẹ̀ ta fún ẹ ó gbọ́dọ̀ gbá máa mú lọ torí tẹ́rẹ́pà níyẹn ni pé n tó fẹ́ rà yẹn ò fẹ́ kó ju fóònù 100,000 naira lọ madam gẹ̀rẹ̀ rẹ̀ fóònù sáà gbélé lọ́wọ́ àwọn ti fọkàn sí 250 ọwá tí bá ní kí n sọ yẹn ẹ̀rú lè máa bẹ̀ẹ́ kó má lọ láyà

bá ti sọ pé àhàlàwọ̀ ìbẹ́ àwọ̀háwọ̀rọ̀mọ̀ ríbá òwò ṣíṣe tọ́ ríbá léèwọ̀ bẹ́ẹ̀ náà ni kìí ṣe gbogbo òwò ló tọ́ bá a ṣe sọ̀rọ̀ yẹn àkọ́gbọ́dọ̀ ṣe ìtìlákò rẹ̀ tìrìpọ́lọ̀ nǹkan fún ara rẹ̀ ó pa àwọn kan ní haramu nínú

فهذا النوع من البي حرمه الله تعالى Àbí aṣọ tí mo fún tí mo bá ti dìmú lórí báyìí, mo ti rá ó ti ní tèmi ọ̀ ẹni kọkọ̀ tó gbọ́rọ̀ ara wọn, mo ti tọ́ṣì ẹ̀, mo ti pàlélé lórí gbogbo ìyẹn rárá kò tọ́ nínú ṣẹ̀rí àgbẹ̀gbẹ̀ yóò rùn ní mẹ́rin sí yìí rìn. Nínú ka an yẹ tílú bẹ̀lẹ̀ bá ìrìn ọ̀pẹ́ al'afa òní òkúta ẹ̀rẹ̀kọ́ náà ka an yẹ tílú bẹ̀lẹ̀ bá ìrìn mínà ilmọ̀ṣẹ̀rí ayẹ̀rí mi yà lè ṣùzọ́ tàwà ya kúrò sa ó bá lẹ́bí ìwakùn àti ilé ṣùzọ́ tó bí sámọ́lẹ̀ mọ̀ àìjẹ̀lẹ́ orí tó bá ti sọ orí ilẹ̀ tó bá ti jù òkúta ẹ sí ilẹ̀ ti fi ti ọkẹ̀ nìyẹn ibi tó bá ti dé ibi tó bá ti pìndé láti ti wọ́ ló ní òfin níbẹ̀ nìyẹn wọ́n nílé yẹn lóòtọ́ nínú ṣẹ̀ríà a gbọ́dọ̀ fi àti بيع الغرر بيع الغرر كلا عن بيع هو بيع الشيء الذي لا تعلم حقيقته وباطنه ولكن أتانتي مباقين توا لدن تون تاتين تون مثل بيع السمك في الماء كذا بيع شوري ẹja tó wà nínú odò yẹn

ó lè dé inú odò kó má gbẹja tó ju wẹ́gbẹ́ 100,000 naira lọ ó ti rújú ṣẹ̀dáàbù pẹ̀lú ẹ̀ ní tí mo fẹ́ tàbí mo fẹ́ rà agbọ́dọ̀ jọ kùtù gan ní ẹ̀ báyìí tí Islam tọ́jọ́ Islam yẹn ṣẹ́wárí kìíní yẹn náà òun náà ló wá wà ní kẹ́kù sí àwọn no testing no testing bí iron bí tv bí rédíò bí washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Dẹ́yìn ọ̀lẹ̀ ọ̀gbẹ́rẹ́ ọ̀pọ̀ta ọjọ́sùn kákàkiri tó máa kó jáde nínú kọ̀ntínà àtàwà dálẹ̀. Iron tó wọ́n ti bẹ́yà bí 20,000. Wọ́n sọ pé 5,000, 5,000, 5,000, 5,000. Wọ́n náà sáré jẹ́ wọ́n sáré, ẹni ìwọ́ kí o. Ó lè tí ní ìbọn náà kó máa bá ṣẹlẹ̀. Ó lè tí ní ìbọn náà kó yẹ kó máa fóòmù náà kó sínú ẹ̀. Allah, ẹ̀lùbò yóò rùn lè mọ́ èyàn kí ń tẹ̀ sáàbù gbogbo àwọn bàbá kan ní èyàn kí ń kéwú gbogbo ní kéwú ní kọ́kọ́ èyàn ní sí ìsìláàmù náà gbogbo tí yàn bá sí ìsìláàmù tó bá gọ̀ àjẹ́jẹ́ ló nìyàn mùsùlùmí gidi kọ́ nìyàn anábì sọ pé láyẹ́lẹ́ dákọlé mọ́mí mi ṣe mistake lákọ̀ọ́kọ́ kó tún wá tún mistake yẹn ṣe kí ló fẹ́ lọ fi ní òsẹ̀sì ṣe ojú kò kòrò ló ń jẹ́ bẹ́ẹ̀. ọ̀rà kan bàjẹ́ onílọ́kì ẹ̀. ọ̀rà ah, kan kò dá ó ní ẹ̀hùn lọ́kì mi nìyẹn náà ní ẹni tàà tó jẹ́ ní yàrá ẹgbẹ́ mi tó wọ́n rà ó ṣiṣẹ́ dáadáa tí ó lásán ló bàjẹ́ nínú kí nìyẹn kí tó dẹ̀rà yẹn ah, ẹ̀ Nàìjíríà kọ̀ tí ó kọ̀ rọra fífíìsì yẹn sí báyìí, ó ti bẹ̀rẹ̀ jẹ padà láti gba kò ṣe kọ́kọ́ nínú ẹ̀. Wọ́n náà wá ní wọ́n náà sí lè ní lọ́kì irú ẹ̀. Ṣẹ̀rẹ́ ìsìláàmù ò fàyè gbà wá. Torí ẹni tó wá tà yẹn oníjìbìtì ni. Ẹni tó wá ra oníjìbìtì lòun náà. Inú ẹni ká bàjẹ́ nínú àwọn méjèèjì. Ìyẹn dájú. Ẹni tó tà tó bá padà rí pé fíìsì lásán ló yọ nínú ẹ̀.

kò sí ẹ́ńjìn kankan nínú ẹ̀ àbí tẹlifíṣàn ni wọ́n ti tú wọ́n wá kó àwọn fùkẹ̀fùkẹ̀ kan sí so ṣẹ̀dá sáàmù òfẹ́ àti makalima alagashu ẹ̀rẹ̀kọ́ báwo ni yẹn ṣe ń wáyé. Wàhúwà bẹ́ ìrọlímù ìṣẹ́mìlò aláàáyínà òmìnirànúwà ilẹ̀gbẹ̀ ṣe. Ó ní gbogbo tó ni ní ni fóònù mo fẹ́ ta. Èmi tí mo dẹ̀ ní ti mo problem tí fóònù ní. Ẹni tó wọ́n wá fẹ́ rákọ̀ rí pé fóònù yìí ṣiṣẹ́ mo ti ṣẹ́dà bọ́ ṣojú ẹ̀wọ́ charge mo fi call mo pe náà bẹ̀ẹ̀ náà gbé ọgbọ́ ni àjọ rí bẹ́ẹ̀ wọ́n tàbù ẹ̀mí dẹ̀mọ̀ ipé fóòmì lápẹẹrẹ mo mọ̀ ipé gbogbo iṣẹ́ tó ń ṣe yẹn gbogbo mo ṣáàjì ẹ̀yẹn tó bá ti fi lè ṣáàjì tó fún gbogbo fúlù ẹ̀yẹn ó ma máa já fún ara ẹ̀ kó wà ní 100% kò lè ṣúlẹ̀ kódà kó bá tẹ̀

tó bá ti ń lọ jí àyè òsìlẹ́dì dáadáa mọ́ àwárọ̀ àwámọ́ ọmọ mechanic má ṣe kọ̀kan nínú ẹ̀mọ́ òfò ẹ̀ tó rà nìyẹn o èmi ìlú lọ́sọ́ọ̀sì ẹ̀mọ́ àwọn akẹsẹ̀ nìyẹn lọ́wọ́ níjẹ́ tó bá wá wù àwọn sáàtì ẹ̀ àwọn ọmọ àríkó wà ókè òfúnra rẹ̀ dẹ̀mọ̀ fóòn ní jìbìtì bẹ́ẹ̀ náà ní kí ká talẹ̀ rà fún ní lásìkò ẹ̀rùn tàà

àbí tó wà padà kó wa sí wàhálà láyé tí ẹ pé rètàrí ń bẹ̀ẹ́ máa ná sí kò ní ká Àdábú líbé ìrìn fìlì ìsìláàmì. Àwọn ẹ̀kọ́ tó wà níbi pa fẹ́ sàǹfà fẹ́ ra nǹkan. Lílìbé ìrìn fìlì ìsìláàmì àdábọ̀ ní àdìdà tó omi ní àmà yà àti. Ìṣẹ́jú mẹ́sàn péré ló kò fún wa. Ayò ìbálẹ̀ ìsànù lè àkíhì máa yò ìbòhù lè náfúsí. A ti ṣe àwọn ọkọ̀ tó pọ̀ máa yàbẹ̀ Ẹ̀dábò lè bí láti mọ́ mọ̀ ní kakúnkú ṣe ní ìpìbà ṣe ṣe yìí káwà ẹ̀tẹ̀má ẹ̀tẹ̀ báyìí tí ó kọjọ́ ti lọ. Àdábò lè bí rìn. Fìlìsìláàmì. Àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́pa afẹ́ tà fúnra wa nínú Islam. Tọ́lá gbogbo ń tàà ń ká alẹ́ yìí gbogbo ẹni tó bá ń ṣe fáàrí pọ̀ tó ń ṣe nǹkan mí lórí ilẹ̀ ayé yàtọ̀ Islam ó wá sọ fún àwa Àtò bòrè hàn ọkùnrin nǹkan tó. Nǹkan tó ń sọ èdè pé. Ẹ wá fi wé lè hàn wá lọ́dọ̀ tí náà tẹ bá ní. Àwọn ẹ̀kọ́ tó wà nínú pàfẹ́ tàfẹ́. A balẹ̀ ìsànú lé àkì ìmá náà fún sí àwọn kọ̀kọ́ wà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tí wọ́n jẹ́ àwọn èèyàn wa funfun lókè lọ́hùn àwọn máa ń wá sòótọ́ fún ẹ àlébù tó bá wà lára mọ́tò tó wájá zenka ní gbogbo rẹ́kọ̀dì yá wà wà ti rí iye máàlì tí mọ́tò yẹn ti rìn wà mọ́ gbogbo àrùn tó ń ṣe mọ́tò yẹn gbogbo àwà documented sórí system lọ́dọ̀ wọ́n dẹ̀ fi sí gbogbo ẹ̀ sínú mọ́tò yẹn wà á rí gbogbo ẹ̀ ń bẹ̀ àwọn nọ́mbà tó máa tẹ́ ẹ̀bẹ̀ tó máa fi gbọ́gbù gbogbo information tó ní láti wọ́n nípa mọ́tò yẹn ó ti wà ń bẹ̀

wọ́n ti làbálẹ́sà àwọn bálẹ̀ pàápàá ti mọ̀ fún ọmọ ṣe bẹ̀ ọlọ́ọ̀ṣùgbà. ẹ̀yìn ìbálẹ̀ ìsánù lè àfíìlì máa yóò ṣe búhú lè náà mú sí i. ó wá burú lè pé fọ̀kánẹ́sà náà ti ṣe kò fi tó bá wọn ṣe mọ́tò tó bá wọn ṣe fọ́nù mọ́tò ń jò ní ìlú yọ rédíóníkì rédíóníkì ó ṣe eh, rédíò mọ́tò òun náà dẹ̀ ti dàyàtì pẹ̀lú pánẹ́pítà wọ́n dẹ̀ sáré gbọ́ kátálìsì ọkọ̀ ṣé wọ́n lè gbàrú ẹ̀ ṣẹ̀dá ìdáàmù fẹ́ ká ṣe ń tá a náà bá lè gbà tẹ́ pé tí a bá ṣe fún ọmọ bàá nínú jẹ́ ọlọ́run fẹ́ ká ṣe fún ọmọ làtí ẹ̀rí dẹ̀ wà lórí ẹ̀kọ́ sásìkò ní o anábìsọ̀rọ̀sọ̀rọ̀ ní mankano onílá yúmin àhàdókùn hátà yóò ṣe ìbálẹ̀ àfihàn máa yóò ṣe ìbólẹ̀ àfihàn. ìjọba bá ẹnìkọ̀ọ̀kan yóò ti lè dodo bàbá òdodo ó dìbà tó yá pé irú tí wọ́n fẹ́ fún ara ẹ̀ irú ẹ̀ náà ló ń fẹ́ fún ọmọ làkejì

jẹ àwọn ayáláṣẹ yẹn ajagbajú dèrè náà máa ń jẹ ìfàtìgbà tí wọ́n lọ sínú mọ́ta ń jẹ́ òní aṣọ tí wọ́n tà fún mi ní tòkú yẹn tọ́ta ní ní 5,000 naira pa márùn-ún mo jẹ́ ní mọ́ta 20 years lọ́wọ́ nínú páàkì yẹn 5,000 naira 20 tó ó ti ra mí gbà mí tó padà ṣọ́ọ̀tì ó ń túbà ló bá rí pọ̀ àwọn mí ó ti bàjẹ́ láàánú ti gbó oríṣìíríṣìí ṣẹlẹ̀ sí o ìjọ tó bá wá ara ẹ̀ tó bá jèrè èrè ní o tá ń pè lérè ní alẹ̀gbónà ìbílẹ̀ kúrò ní mo ṣe wà ní ṣẹ̀rẹ́ ìsìlámù níyàn sájà kó jèrè mo

tó náà barka lórí jù lẹ́yìn iṣẹ́ ọwọ́ gẹ́gẹ́ bí àwọn iṣẹ́ sọ́nà hadith yẹn nǹkanlẹ̀ kejì náà ni òwú ṣe lẹ́yìn píyàn ní iṣẹ́ ọwọ́ iṣẹ́ ọwọ́ olówó halali tó pí ọ̀dù ó bá wọn gbẹ́ kànga ó bá wọn roko ó bá wọn ṣe ilẹ̀kùn carpentry work weather nkankan Oṣe gbogbo ilé iṣẹ́ ọwọ́ olólé òun. Ìlà Rasulullahi sallallahu alaihi wa sallama àti ó ní kẹ́sí ibi àtúnyábù. Ìfẹ́ kà ní tẹ́lẹ̀ ìdúrà àdúgbò ni. Màkọ́ọ̀lá àti ó ní kẹ́sí ibi àtúnyábù. Wọ́n ní ọ̀nà owó ni yẹn, wọ́n fi ṣe ṣíà. Amalu rajuli

pé àwọn ọgbà mi wà ò ní lọ bí iṣẹ́ tó dẹ̀ sáìn nínú lẹ́tà tó gbà ní pé wà máa wá láti 8 títí di 3 ìjọ mi ò ní lọ rárá ìjọ mi ò pẹ́ dé mi ò tẹ̀tẹ̀tẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sáláàrì rẹ̀rẹ̀ àmọ́nà ni ṣé o lè calculate ìgbà tó fi absent yẹn tíjọba bá sanwó yẹn wà á dá padà sákàntí federal government àbíwà lè ìwọ́lẹ̀ ti gbọ́

alhamdulillah. ayẹ́kùn lè báyé sọ́díkan máa lè mú ṣítẹ̀rí ẹni tó fẹ́ ta nǹkan fún ìyàtẹni tó fẹ́ rà nínú àwọn ẹ̀kọ́ máa lè mú ṣítẹ̀rí o ní kó gbọ́dọ̀ pẹ̀lẹ́ ni tó fẹ́ ta nǹkan. Bàyẹ́ sí fúláwú líbi bó àtàbí wá sí fi ní àkìkí yé bá ìdáni nílé jìn ṣe wà lè kàdá. Ẹgbẹ́ sọ gbogbo àrùn tó wà lára tó fẹ́ tàbí mo fẹ́ ta mọ́tò yẹn kí ló wá ń ṣe nǹkan tó ń ṣe ni pé ó máa ń fawọ́ báyìí tẹ́bá ń jáde lọ ma máa fawọ́ sí right side so bóyá aláìmẹ́sì wá ní o bóyá nǹkankan tó ti ṣe ní ẹ̀lìlọ ìyẹ́jẹ́ kan nínú nǹkan tó ṣe mí ní tàbí láti lọ ṣe mí dẹ̀ ní mọ́ṣì láti máa lọ lórí mọ́ so kí tí bá ń jà bẹ̀rẹ̀ tó bá ń pọ́n kè tó bá ti wà níjà ó kàn wá já kúrò níjà ọkọ̀ ìjọ kúrò níjà ní à ṣó di méjì àyẹ́fẹ́ jí amọ́bìnrin ti bàjẹ́ nìyẹn ní bí kíyàrí máa lámúyà tábàrọ̀kọ́ ọ̀fà ń sọ̀dàkọ́ wà bá ìyànà búrí kàdàgùn máa fi bẹ àyè máa. Alábi sọ̀rọ̀ sọ̀rọ̀ ní alìbàjì àánì bí kíyàrí, ó ní ẹni tó fẹ́ tajà tẹ́ tó fẹ́ rajà àánì, ó náà méjèèjì bí kíyàrí. Mẹ́lẹ̀tọ̀ kí wọ́n ṣẹ̀ṣà. Máa lámúyà tábàrọ̀kọ́. Kẹ́ni tó fẹ́ tajà rẹ̀. Fàyín sọ̀dà kọ́. Tí ẹ mọ̀ pé tẹ́lẹ̀ bẹ́mi ṣe rí mọ́tìyàn tó dúró mọ̀rọ̀ pé kò sí nǹkan tó ń ṣe ní pẹ̀lú tí wá ń sọ yìí ní òní lè sọ ju 3M lọ ẹmọ̀ pé 3.5 ìrìnàjò sọ tẹ́lẹ̀. But in sin ma ní ìdásẹ̀ra jíà, máa dẹ̀ sí lọ ṣọwọ́ mi wọ́n tí máa bá ń bẹ̀ bóyá tára wájú méjèèjì ti lọ nìyẹn wọ́n lè ti lọ tó gbogbo owó Táwọn méjèèjì ò báyìí sí ìpínyà mi tó dúró sí. Fáyín sọ ìdàkọ́. Fáyín sọ ìdàkọ́, táwọn méjèèjì bá sòótọ́ fún ara. Wọ́n tẹ́ ìjà náà. Pé ẹlẹ́ mi máa sọ pé táwọn méjèèjì bá sòótọ́ kẹ̀. Ṣèbí tẹ́ni tó fẹ́ tẹ̀jà bá sòótọ́ wọ́n ole lè lọ mú owó ha owó fake money kó lù máa rí owó kọ́ àti ìfọ́dà kọ́ ẹ̀mọ̀kọ́ àwọn àtàzàn fake náà fake ní 500,000 naira owó yẹn kó wá ní ìwọ òfẹ́ gbá ní wa ó ma ló dábọ̀ra wọn. ẹ̀rẹ́ ìtago fake ìyẹn náà fi fake money sanwó nǹkan ṣe ẹlẹ́bẹ̀yí wọ́n ní ìbílẹ̀ ìfìyà àrímọ́lẹ̀mù yàtọ̀ fàrakọ́ fa ìsọ̀dà kọ́ orísọ́rọ̀ abánítà méjèèjì bá sọ̀tọ́ ọ̀bẹ̀ ìṣẹ́nà Túrí kanáhùn máa fi ìbẹ̀yìn ẹ̀yìn máa. Àwọn ọmọ albarka sínú òwò wọn, àwọn èèyàn mọ́ pàtàkì albarka nínú òwò ni. Àwọn.

láti máa fi ṣòwò yẹn lówó èlé pẹ̀ntọ́lọ̀ ń bá gbọ́wọ́ ẹ́ sókè ẹ̀ṣílẹ̀ fún yíyá owó kalẹ̀ fún àwọn èèyàn láì fèlé sí gbogbo ẹ̀ náà tàbá fẹ́ yá owó ẹ̀yá owó halal kẹ́ fi ṣe business tó bá ní tó fówó dè mọ́lẹ̀ bí ilẹ̀ bí ilé bí nǹkan kan ìgbà náà yẹ wà fẹ́ kó dispose kó fówó ẹ̀ṣòwò tọ́lọ bá ti ní kówò ẹ bẹ̀rẹ̀ sí mú èrè wá tún fi owó yẹn tún fi wá tún fi ra lẹ̀ síbò mí wá tún fi kọ́lé síbò mí ẹni yẹn ṣe ó lóore fún ẹ jùkọ́ wa máa lọ fi owó haram owó èlé àbíkọ́ wa máa lọ tajà haram ó ní ọjà tó pìkì ní ìsìn nǹkan táwọn ah ó wà ń bẹ́ gan-an ó wà lọ sílẹ̀ ọtí ìwọ mùsùlùmí ọ̀dánù wọ́n fi nǹkan tí ọ̀dá ti sọ́rọ̀ jíṣẹ́ ọlọ́run Ìkẹ́ ṣe tọ́ nílé ẹ̀kẹ́ ṣe kẹ́ Allah bí kí dẹ́ ṣe kẹ́ Allah. Ya ayyuhal ladhina amanu la takulu amwalakum bainakum bil batil. إلا أن تكون تجارة عن تراض منكم يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة

ṣùgbọ́n wọ́n rí opportunity láti rà ní 50,000 naira níbi tó ti rà ó dẹ̀ ń ta támàkì òkèlówó ní 200,000 naira ìwọ́n náà jẹ́ ìta fún òyàn ní 185,000 naira

ọwá àríkò mo ti mọ́ tó jẹ mẹ́dámi mẹ́dámi láìkì aṣọ gan ẹ̀mẹ́dìmá ọwá ara aṣọ kan lẹ́kọ̀ọ́ gbogbo ó tó fi ara aṣọ yẹn ojú bí ábí 10,000 naira lọ ọwá gbedele trọ́sà mẹ́ta ni 10,000 wọ́n dẹ̀ra trọ́sà mẹ́tẹ̀ta ọwá mọ̀mọ̀ gbélẹ̀ ẹ̀lẹ́kẹ̀ẹ́ ẹlóni ah 3,000 trọ́sà kan kan ọjọ́ 30,000 naira aṣọ gidi ní ẹ̀fílẹ̀ ẹ̀yẹ̀wò ẹwọ aṣọ gidi ní ṣùgbọ́n ẹ̀wọ̀ ni wá fọ́lọ́n búra tajà o àti ìfẹ́lọ́n búra tajà o ọlọ́mọ ọmọ dínà yẹn ni ayẹ̀jẹ̀jẹ́ ná bẹ́lí mú dáàkì dáàlì lẹ́hálífà ó wà ní ọjọ́ ìkàlẹ̀ ìdúrà ní àti délé ìbẹ̀rẹ̀ àìwà ìṣìrá gbọ́dọ̀ fi wọ̀lọ́tàlá wọ̀lẹ́tàlá ó fi láti jèrè náà má wá fi ọlọ́run máa ṣẹ̀rí lórí irọ́ ṣòro ti dírọ́ bẹ́ẹ̀ yẹn kìlẹ̀ ṣòwò mọ́ ó ti dírọ́ ṣùgbọ́n tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó dẹ̀ mẹ́ta ní 30,000 naira yíò ń ṣe rọ́ òwò lálàfàtúhùn ìláyò kẹlẹ̀mùhùnmù lọ́wọ́ tààlà àwọn ẹ̀ta kan bí ọlọ́wọ̀ ní kojú àánú wọn jẹ́ kúrẹ̀ kẹ́wọ̀n kúrẹ̀ wà láyé mú sí bínú zàrọ̀ ooo ọkùnrin tí aṣọ rẹ̀ kọjá kókósẹ̀. Ẹ̀lì mú síbìnú ìsà ẹ̀rọ fún. Látàṣọ ọba máa kọjá kókósẹ̀. Lọ́kùnrin. Lọ́kùnrin ẹja kí ìsára. Àwọn ìṣẹ́lẹ̀ náà

mi ní ó sọ́rọ̀ rẹ̀ alìmọ̀nánù ó sọ́rọ̀ àdí fìràún alìmọ̀nánù ó tẹ̀lẹ̀ gúfà náà bí mú sáfẹ́ alámùnà

torí ìdí èyí ó lè jèrè lára bọ̀dá ẹ̀ ó lè ta aṣọ 10,000 fún ní 30,000 naira ṣe bí ó sọ fún kó fẹ́ sọ oṣù kò ní 10,000 tó lè fi àṣíṣì ẹ ó rẹ̀ ti jèrè 20,000 lọ́wọ́ ẹ̀ gàbàdáyá asma kí ẹkùn òṣìṣẹ́ ó jèrè láàrẹ̀ rahim Allahu rajulan samhan idha ba'a wa idha ishtara wa idha iqtada níparí nínú àdẹ́sù tó ní inú ìta àǹtọ̀ àdẹ́sù anábì sọ̀rọ̀sọ̀rọ̀ ní rahimallahu rahimallahu rajulan samhan ẹrù

ibi tó ti sọ̀rọ̀ lọ́lọ́kọ́ bá ṣí kùtù bá ní kọmọlọ sẹ́yìn kùtù yẹn aṣọ́kọ́ ti ra oúnjẹ bọ̀ ọkọ́ dẹ̀ ló gbọ́dọ̀ jáde wá jáde ọ wá dé ẹlẹ́gbẹ̀ẹ́ tó wá dà sí rọ̀ o àbọ́kùnrin náà ni tí wọ́n ń dalẹ́ di pé wọ́n ló ń fìyà ju bíi nìyí o ó ṣàbòsí fún wọn bẹ̀bẹ̀ kó má bínú orúkọ ọlọ́run tó dáa ló dáwọ náà tó bá ti jà ń bẹ́ẹ̀ tó gbìjọ́kùnrin lé lórí ọlọ́run á di ẹ́ o ọ̀nà ẹ̀ má dàmílẹ́bi tí ó bá tẹ̀lọ́run ó lè máa kẹ́rù ẹ̀ lọ́kùn dáa tó bá kẹrò ìlọ ń kọ́ sí ẹni ṣọ́nà ma wá fún ọlọ́run wá ní ṣínà fún wọ́n fi àìlàlẹ̀ àrọ́ mi fẹ́

Àdáàdàtúhú. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu gbogbo tọ́lá ń pèlé. Àdáàdàtúhú tẹ́ fi lé. Ìpàtíkà bá ń jẹ ìfẹ́ lọ́wọ́ ló máa ń dùn lẹ́nu lójú. Wà á ń tàbí kí ìtẹ́ ṣe kọ́. Ìpẹ́ni tó jẹ tó dùn lójú ẹ̀ tọ́lọ́ dẹ̀ pèlé ìwọ̀yá aṣọ ní ibú kẹyìn ni o. Àdáàdàtúhú tẹ́ fún náà wà á ń tàbí kí ìtẹ́ ṣe kọ́. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته